mọ́ yín lẹ́nu torí pé igi kan ò lè dá bó ṣe dábàbà tí dábàbà bẹnu. Ah! Shut up! Shut up! Look, let me give you. I am giving you 24 hours to complete that job. If not, you it's a ball away. Nonsense. Ẹ má bínú sá. Àná ah, idiot ni bọ̀bọ̀ ẹ̀kẹ́. Ẹ má bínú. Ah, Eh, é, é form yẹn é dà. Mo ti filẹ̀. èmi ti mú lọ́wọ́ sọ́dọ̀ accountant á clear. ó máa clear ah at long last ah thank you very much sir God I thank you I thank you very much Ọlọ́run ní ká dúpẹ́ fún God I thank you Ọlọ́run náà ní ká dúpẹ́ fún ẹ ká mọ sí ọgbẹ. So, thank you, very much, sir. Yeah, jìn mo ṣe dé ọ́fíìsì rẹ lóde wọn ní kí n fíìl fọ́ọ̀mù bá fíìl fọ́ọ̀mù tán ó ní kí n lọ gbé ṣéjà rẹ ó ní kí n lọ wọ bá eh, accountant pé accountant máa sort me out máa sort me out. Hmm. owó ti dé. owó ti dé. Ah! Ah! owó ti dé rẹpẹtẹ mi ò gbọ́dọ̀ sọ iye ẹ̀ torí tí bá sọ iye kó lè má wàá káyọ̀ mọ́lẹ̀. ẹ má sọ. dadi ẹ ṣáà máa fún wa lówó báyìí nígbà yẹn máa ń sọ pé kò sówó kò sówó bọ̀ nísìn owó ti dé ẹ máa fún wa lówó. àwọn máa fún wa lówó wọ́n máa fún yín lówó wọ́n máa fẹ́mi ìyá yín gan lówó àtẹ̀mí ìyá yín ti máa bẹ̀rẹ̀ lọ́mọ nọ́ọ̀sì àtẹ̀yìn ọmọdé máa bẹ̀rẹ̀ lọ́mọ nọ́ọ̀sì owó ti dé. èmi náà ń fetí gbọ́ mi nípa ẹni sọ pé ó ti dé lórí owó ti dé báyìí owó ti dé àdúrà ti là I just need twenty thousand naira mo fẹ́ lọ ṣayé pẹ̀lú ọ̀rẹ́ mi ah ah irú èdè wo nìyẹn twenty thousand láti lọ fi ṣe fàájì twenty thousand lọ́hùn lọ́hùn tán ah irú ọ̀rọ̀ wo ló sọ jáde lẹ́nu yẹn ẹ má dàá lóhùn o. inú owó tó yẹ ó ṣẹ̀ṣẹ̀ dé yẹn sórí twenty thousand tí wọ́n ń béèrè yẹn ó kéré nínú owó tí àwọn à ń sọ pé ó wọnú lé yìí àbá twenty thousand. bàbá ẹ̀ ń tọ́ ẹ ní o kò ní fún ẹ ní nǹkan kan ó ń gò ẹ́ síwájú ni. Ah, dádì ò lè promise kó má fòfin ilẹ̀ ẹ fi mi àti wọn lẹ̀ dádì mo hmm? fẹ́ mú tán. tó bá ti ṣe tọ́jà tó yẹ ti tán kí kí ni a lè ṣe nínú ilé ìjà rẹ̀ ká ẹ̀wọ̀n kọ́ jẹun tó dáa oúnjẹ tó dáa ọpọlọ ní ká sí àti wheat pẹ̀lú fresh fish. iyán lèmi máa jẹun dájú.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 bí báyìí Yẹmí opportunity lélẹ̀ yìí kò tètè yá grab ẹ̀ lọ́wọ́ kan ni. ṣé o yẹ mi jẹ nípa àgbẹ̀. DJ ọmọ Bọ́lájí mi Àrẹ̀mú mọ́mí sọ pé kí wọ́n á bá yín pé kí la fẹ́ jẹ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 possible na bá la máa jẹ ọbẹ̀ tó ti bàjẹ́ ẹ máa ní ká máa. mo ní kò bàjẹ́ ẹ lọ wọ́n ọmọ ẹ̀dá kan ẹ mú wọ́n mẹ́ pípé ó fẹ́ jóná dáadáa wà á rí pé tọ́ba yìí mẹ́fà ó tú wọ lọ́dùnmarè o yé kábíyèsí hmm. máa ń dùn mọ́ ẹ̀bà tútù ẹ̀bà tútù àti ọbẹ̀ tó dàbí pé ó ti fẹ́ jóná gbogbo kíní ẹ̀ ló máa kó lára ẹ̀ ẹ̀yin ọmọ kankan. àbọ̀tá tí o. sórí gbogbo àwọn levels tó máa ń máa ń rò pé ó já wọ́n lọ. sọ o mọ ọdún kan àwa ti wá yà jó ti bá mi jẹ. Slake! Yes. Ah, so, ibi bẹ̀rù ti máa ń ṣe fàájì.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 guy ṣé family tèmi lè wá síbi àkómọ àmọ àyín sọtẹ bóyá family àbí ìlú náà ṣe bí àdé bẹ́ẹ̀ abeg àdé bẹ́ẹ̀ jù bóyá ọ̀rọ̀ gbọ́dọ̀ dùn wa náà. ìrọ̀ bó ṣe gbó ẹ̀mí. Hmm? èkúté wà ókè náà. Got this beauty princess, she done make me go higher. She done turn me on and up, yeah. baby you drive.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 No be one titty, no be, no be one titty No be film trick, this one na real thing Akọ̀kẹ́ni gbòòrò àwọn jẹ́ ká ṣàyẹ Miami lo àkó jẹ́ ká tọ́nà Àdùkẹ́ni gbòòrò àkó jẹ́ ká ṣàyẹ Ṣé Nàìjíríà I wà lóde dollars ọmọ ayé? If you break my heart, wọn ló ń pẹ́, wọ́n ló ń pẹ́ ní gbèsè tán eh, mi dá wọn ló ń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 o ṣàkóso fresh sí ń tiẹ̀ ó ah, gbà. ọ̀rẹ́ ìwọ ni wọn á rí ìyẹn ọ̀rẹ́ afọ. bẹ́là ìwọ ni wọn á rí. ọ̀rẹ́ ọ̀rẹ́. ẹ bọ́lájí. kọ́là ìwọ ni wọn á bóyá ká lọ sọ àbí. àwọn tí ẹnu olùwà nílé bá mi sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀. kò tiẹ̀ ní nọ́mbà wọn kàn ní ìdásí sáà tẹ̀lé fẹ́ẹ́ níbi jù. mo ní ibi thirty thousand naira kan ìmọ̀ bí o lè yẹ mi.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 be one thing, no be, no be one thing. No be film trick, this one a real thing. No be one thing, no be, no be one thing. Kúnlé, báwo ni? Ẹ kú jókòó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 是不是你哥哥你？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 òun láfi ṣe ètùtù fún ọ̀nàrẹ́bù ajéwàlé tó wọ́n rẹ̀ ó fi mọ bùyàrí sí tí ó mọ bùyàrí sí. ọ̀nàrẹ́bù. ọ̀yà awo awo ọ̀yà gbé gbé ta kọ́kọ́ ta kọ́kọ́. mo pariwo bó o tẹ pariwo náà kò sẹ́ni tí ó gbóhùn rẹ̀. gbé gbé lẹ ọ̀pamọ́ rẹ̀ lẹ ìjọba ìjọba yìí ọ̀nàrẹ́bù fọkàn balẹ̀. ló máa jẹ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 bàbá tó bá ní bó ti jẹ́ o sọ fún wa ká. Ah. kó tẹ̀sán lórí fóònù yẹn ò yé mi. Ah, wò mí alábùkún làlájúmọ́ láwọn alábùkún ah. nítorí rẹ̀ mo ṣe ní kó tètè máa bọ̀ kó tètè fojú kàn mí. alábùkún bẹ́ẹ̀ ni ah bàbá kò lè ṣe ẹ tó bá ti lówó rí wọ́n sọ pé òun ò ní mọ́ o tó bá ti ń tọwọ́ bẹnu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 children, we look up to you. We look up to you, Papa. You are a father. You are a father. We are your children. We are your children. Give, Give us, us our light. Ọmọ ẹlẹ́ran wa ń jẹgun ẹran. Ọmọ aláṣọ wa ń wà kìsà kiri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 àwa lọmọ nílé ọlọ́nà tó ń ṣe bí ẹrú sẹ́ kí bọ́ sọ̀rọ̀ láì padà padà padà padà mẹ dídé dídé dídé padà padà padà dídé dídé mo gbé mo gbé mo dé ẹ jẹ ẹ fún yẹn jọ tálọ́bà ẹ fún yẹn bẹ́ẹ̀ kó jọ tó lọ lọ padà padà padà. hello yes sir mo ti ń pè ní tẹ́lẹ̀ ìpè kọ́ yìí ni sir. bẹ́ẹ̀ ni sir ẹ sà kí ni yẹn le díẹ̀ gan ni sà èmi náà mọ̀ pé nǹkan tó máa le tó báyìí ni ah, ó yé mi náà lẹ́nu gan sà bọ́ wọ́n wá sọ wípé àwọn fẹ́ rí yín wọ́n ní kẹ́ máa bọ̀ ni bẹ́ẹ̀ ni sà ah, ó dáa ó dáa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 a ní láti dúró de náà ni so tó bá jí a lè rí kó tó di pé. <sighs> ó dà kó brúsà bóyá kẹ kúkú jókòó kí wọ́n fi jíǹgbà yín sá. <coughs> ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́ sísá. Yẹmi Yẹmi. bọ́dá mi. ọ̀gá ṣé ẹ mọ̀ wọ́n rí ni sà. àbúrò mi lélẹ́yìn náà mo ti ń wá tipẹ́ a ti lose contact tipẹ́ náà. àbúrò yìí kẹ́ ọ̀gá láti wò ó.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 bọ́dá mi bí ọlọ́run ṣe yọ mí lọ́wọ́ àwọn ẹni bí yẹn nìyẹn. ìyá jẹ mí ah, ìyá má jẹ mí. ṣé káwa ní ọlọ́run fi dráìvà ti tèmi ṣe sábàbí pé èmi àti ètò máa padà ríra ni látọjọ́ tá a ti sọra wa nù. ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ah, láti ìgbà tẹ́yìn ti ẹni tí kúrò ní. ìyá jẹ ìyá jẹ pààràrà sí mi lára ìròyìn tán bá sá sí yàn tán ní kéèyàn mọ rìn kiri títí tí ó fi gbọ́jọ́ kú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

ọlọ́pàá ah, ẹjọ́ sà ó ti tó bí ọ̀sẹ̀ mẹ́ta tán ti kókó mi báyìí sà wọn ò gbé bíbá mọ́ sà. ó kú kúrò ń bíbá. bẹ́ẹ̀ni. ṣé n ṣe pé tí kì í fẹ́ gbá mi báyìí kò má rò pé ó lè gbá mi gbé o. kò lè gbá yín tẹ́lẹ̀ mọ apartment. ó mọ bẹ́ẹ̀. dáàdì dáàdì kí lẹ tún fọbìnrin ṣe. pampabambare ẹ̀ ni pé mò ń bi ara mi léni wáyé ilé tí mo jìṣẹ́ jìyà fún tí mo jìṣẹ́ tí mo jẹyà láti rí i pé mo kọ́ wàá di nǹkan tí Bọ́lájí àti ẹ̀mọ ẹ̀kọ́ tó ń pè ní ti kè gbé ta láì tí kú mi. Huh. ẹ mọ nǹkan Jerry. nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ah, ọ̀sọ́gbọ́n tá a lè dá sí àtúnṣe la máa wá eh, mo dẹ̀ mọ̀ pé àtúnṣe á wà hmm, kò bọ̀. kò látúnṣe àná ti tà. kò bọ̀ kò sí nǹkan tó ṣòro fọlọ́n láti ṣe then ní títí bọ́lájí máa make sure pé mo lọ sí station tí ó wà máa dé hasting release ọlọ́run àpọ̀. ìbá tí mo ṣe bí retí ti tán nígbà tí mo ṣe bírètì ti pín ìwọ ló pa mí láàrin ayọ̀ o ẹkún ayọ̀ la ó bá wọn sùn. àṣekúnlẹ̀ ẹni wàá mú mi yé ẹ̀jẹ̀ sọ fún mi bó ṣe ẹ kò kú gbogbo ẹ̀ sí mi lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ but àlàyé kí ló ṣẹlẹ̀ gangan. ṣé èyí ló pé jẹ́ ká ṣì dé station náà tá a bá dé station a máa sọ. bó ṣe fẹ́ gbàgbé lórúkọ jẹ́ ni ṣé bẹ́ẹ̀ mọ̀ pé business mò ń ṣe bọ́dà sẹ́yìn o èyí ò mọ èmi ni. ó mọ mi dáadáa ó mọ ọkọ ọmọ gbòòrò ni mí. Ah, young man so o fẹ́ mọ nǹkan tó ṣe you are a business man. business wey ṣe na kí ni ẹ̀hàn sí. i'm ah, very good tó o bá dé station wàá lọ mọ gbogbo nǹkan tó ṣe ṣe bí business tó wọ́n ṣe wọ́n létí torí ẹ̀ arrest ẹ̀ náà. business wey ṣe na. ẹ eh, fine ṣe sùúrù náà. ó pè rẹ̀ ń business businessman. business man lèmi gan pè é tẹ́lẹ̀ you are a kidnapper o ò mọ yẹn mo ti arrest àwọn tó kọ ẹ̀ wọ́n wà ní station tá a bá débẹ̀ wàá join wọn. so let's go gently mi ìfẹ́ bẹ́ẹ̀ ṣe wàhálà rárá jẹ́ ká máa lọ let's go. move jọ bá fi bọ́ orí ẹ̀. dàgbà bá. oòrùn rọ o ìtọ́nà dé ẹ máa yọ ìtọ́nà wẹ́rẹ́ lọ́jọ́ yọ o lálàkókò fẹ́fẹ́ kan ó sì ẹni bá mọ̀ wá kó jà lọ ayé ìtùnú la mi rè o àwa ara wa ṣá la ríra wa o. Yeah. Ah! God. <laughs> so this house can still be, be mine. Torí pé mò ń jẹ ọlá ọmọ. Of course. Ah, Daddy. God, yes. Ìgbà tẹ́gbọ́n mi ti sọ pé àwọn máa padà ra léyìí fún mo sì mọ̀ pé wọ́n máa ṣe <laughs> Daddy, um, we are glad pé a so gbogbo nǹkan tẹ́ kọ́ wa, a sọnù, a fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun. I just realized realize we are not supposed to eat our tomorrow today and that's why we are who we are now and we are glad thank you for molding us into who we are today thank you sir thank you. God I thank you thank you God I adore you don't cry I'm happy these are tears of joy yeah I know happy yourself. Lord, I adore you. Daddy. I adore you. I, I, I, I praise you, God. Bless you. I praise you, God. Hallelujah. This house is mine again. Yeah. Yes, it's yours. Now we go inside. Let's go. Ah! God! God, you too much! Mo lo me do ni èrò tẹ́lẹ̀. ọ̀run. ẹkún ayọ̀ jẹ́ ń bá ọ sùn. pa mí lẹ́rìn ayọ̀ ó ṣẹ́kẹ́. nígbà tí mo ṣe bí retí ti tán. nígbà tí mo ṣe bí retí ti pín. ìwọ ló pa mí lẹ́rìn ayọ̀ o ẹkún ayọ̀ la ó bá wọn sùn ẹkún ayọ̀ ni ó wọlé wá tears of joy that will make you laugh forever ẹkún ayọ̀ la ó bá wọn sùn. kò yé mi nígbà yẹn mo ṣe bí ohun tó ta ni mo ń ṣe àṣẹ ọmọdé gbọ́n àgbàgbọ́n la fi dalẹ̀ Ifẹ̀ ẹ̀yin òbí ẹ gbọ́rọ̀ sáwọn ọmọ yín lẹ́nu torí pé igi kan ò lè dágbó ṣe kẹ́ má bàa ti kábàámọ̀ bẹnu pa mí lẹ́kùn o. Eh, eh.